بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين راكف ولوم ولوم أتريك أتريك كفو ونبي ومحمد صلى الله عليه وآله وسلم أعوذ بالله من الشيطان الرجيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين هذا هو كفو ولون أتريك أتريك فو جوا النبي محمد صلى الله عليه وآله وسلم نتفسير واتي تنا آية الله من سورة البقرة verse 144 تبر التي بيرطلن سويك قد نرى تقلب وجهك في السماء تقري آية أشعل يوم دادا ṣùgbọ́n nínú fífẹ́ tí èèyàn ò mọ̀ àyà tó tẹ̀lé tó bẹ̀rẹ̀ láti bí wala in atayta alladhina utul kitaba bi kulli àyà àyà yìí àfẹnukàn bèrè tí ó pàtì ẹ̀ tu kàkà bẹ́ẹ̀ àyà tó tẹ̀lé ni aṣàlàyé so abùkátà sí ká padà sí orí àyà yẹn ká fi wá ṣe àlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. ọlọ́ni wọ́lá in àtẹ́yìtà lẹ́dínà òtún kìtàbà bí kúlì ayatin ma tẹ́bìrù kídọ́lẹ́tàk yóò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ahlul kitab nínú sẹ́sí wọn àti bọ́rọ̀ wọn ti rí bó bá lè gbìyànjú wípé gbogbo àpẹẹrẹ gbogbo àmì gbogbo ẹ̀rí tó bá hàn sí ọ ó máa ṣe lálàyé fún àwọn ahlul kitab torí kí wọ́n ó lè gbà kí wọ́n lè dá òótọ́ mẹ́ mẹ́ẹ̀ tẹ́bi ẹ̀rọ qiblatak wọn ò ní tẹ̀lé ibùdójúkọ rẹ o wọn ò ní tẹ̀lé ibùdójúkọ rẹ wọn ò ní tẹ̀lẹ́sìn rẹ torí wípé nínú ìtọ́lọ̀mísà nábìlẹ́sà anabi a máa sojú kòkòrò ìmọ̀nà àwọn ẹ̀dá èèyàn gbogbo ohun tó bá lè ná tó bá lè gbà á níbi àmàràn níbi kárọ̀ fún yàn ká banújẹ́ lórí péyàn ṣe ń tí ò dáa kárọ̀ mọ́ láti ṣàlàyé fún sallallahu alayhi wa sallam àmọ́ àwọn ahlul kitab anabi ni ọlọ́run bá ní wà nábì wọn ò lè gbà ó bó ti kó sọ̀rọ̀ tó wọn ò ní gbà torí pọ̀rọ̀ ìwà náà Muhammad sallallahu alayhi wa sallam kò pamọ́ sí wọn wọ́n gbọ́ yé kìí sáì màkàn náà ní dà láàmú tó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pàápàá jùlọ aliyahud ìyìn tó hàn sí aliyahud nípa islam àti nípa náà Muhammad sallallahu alayhi wa sallam kò hàn sí Nasara kò hàn sí Nasara láfi máa ń sábà sọ wípé àwọn Yahud ni wọ́n poison ọkàn àwọn Nasara against Islam tó fi padà wá di wípé doctrines àwọn Yahud náà ni àwọn Nasara fi ń bá àwọn mùsùlùmí lò ní gbogbo àyè tó bá anabi ń gbìyànjú ìgbìyànjú eléyìí tí ń gbìyànjú rẹ̀ lórí àwọn ahlul kitab mo sì ń gbìyànjú rẹ̀ náà lórí àwọn kẹfìrí náà nìyẹn ولعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا نصرة الكهف لأني وجيشا لا محمد صلى الله عليه وسلم وندا من أميارا وكم يارا لم يقنا وقبل لم يقنا وكم يسوكي لوري أوري àwọn kèfèrí ẹ̀dá lórí ìhà tí wọ́n ń kọ sí òdodo tí wọ́n ń bá ọnú jẹ́ wípé ah káwọn eléyìí sì lè gba tọ́lọ̀ fi rán mi gbọ́ n ò bá sì la o n ò bá sì la o n ò bá dẹni tí ó jèrè wájú ọlọ́run n ò bá là kó nu wàhálà àtàyé n ò bá dẹni ìsinmi wájú ọlọ́run ọlọ́run ní wàhálà wọn sẹ́lẹ̀m òun gbìyànjú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn wọ̀nyí gbogbo tó ń sọ fún wọn yìí náà yé wọn kì í ṣe pé ó pamọ́ sí wọn àmọ́ wọn ò ní gbà ni. wala in atayta alladhina utul kitaba bi kulli ayatin ma tabi'u qiblatak eléyìí já mọ̀ wípé wọn tó bá jẹ́ mùsùlùmí òótọ́ tó jẹ́ mùsùlùmí òdodo ó máa ń gbẹ̀ngbẹ̀ ìlànà tó wà náà fáwọn náà káwọn náà wà lórí ẹ̀ tó bá ti wá di wípé ìfẹ́ nù pọ̀ nínú sẹ̀mí tó fi ń bá wọn lò àbí táwọn fi ń bọ́ ọ lò lórí tó ń pè wọ́n sí wọn ò gbọ́ ìwọ náà gba wá sí wọn ò ní gbà fún ọ wọ́n sì wá gbà fún ọ àwọn baba ńlá wọn jọ kínní àná sí wọ́n gbà fún ńlá Muhammad ni sallallahu alayhi wa sallam ma tabi'u qiblatak wa ma anta bitabi'in qiblatahum bẹ́ẹ̀ sì ni ìwọ náà ò gbọ́dọ̀ tẹ̀lé ibùdójúkọ wọn ẹ̀rí pé ọlọ́run ọba ń lo gbólóhùn alqibla alqibla tí ń fún wa lára mà wípé qibla yẹn tàwa mùsùlùmí ti jẹ́ kàába ipa ribiribi ló wá kó nù jọ́sìn wa a lè fọwọ́ rọ sẹ́yìn má bàa ṣiṣẹ́ hajj lára àwọn àyíká ìṣiṣẹ́ hajj òun ni kàába wa ọlọ́run sì gbé kàába sínú ìlú kankan jùlú mọ́kà lọ má kírun ọ̀gángan kàábà yìí àbí agbègbè rẹ̀ ní islam fẹ́ dojúkọ a lè dojúkọ bùnmí ẹ sì mọ̀ pé ibi tó jíṣẹ́ ńlá ń dojúkọ tẹ́lẹ̀ ibùdójúkọ àwọn ahlul kìtàbì ni lọ́nà fi wọ́n sọ fún jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ti ṣe òfin kó máa dojúkọ kàábà tó bá fẹ́ kírun ó wá ní gbogbo gbìyànjú rẹ̀ láti convince àwọn ahlul kìtàbì wípé lánàá ló wà wọn ní torí rẹ̀ wá sẹ́rí padà sí ibùdójúkọ tí wọ́n wà kàn wá forí kàn wá sin lọ́run níjọsìn sí ààyè tí wọ́n dojúkọ ni wọn ò ní ṣe láéláé wa ma anta bitabi'in qiblatahum ìwọ ànábì ò sì gbọ́dọ̀ dán wò ká wá pé sympathy rẹ fún wọn ìkáàánú rẹ fún wọn ìrọ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ fún wọn ìwọ adébíkó wá wò wípé jẹ́ kémi náà tún máa dojúkọ ibùdójúkọ tẹ́lẹ̀ tó jẹ́ ibùdójúkọ tiwọn kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ wa ma anta bitabi'in qiblatahum. ogbólóyìn ó wá níwá jumlatun khabariyah tí sì ń túmọ̀ at-talab awa nahayo ọlọ́run wá nígbòwá wípé ìwọ ànábì náà ò sí ní máa dojú kọ ibùdójúkọ wọn ò ní tẹ̀lé wọn síbi ibùdójúkọ wọn ìtumọ̀ ẹni pé wà nábì bó ti wò ó rí o gbọ́dọ̀ bá wọn dojúkọ ibùdójúkọ wọn tí ń jásí pé wọ́n mùsùlùmí ní ọ̀nà tó fi gbọ́dọ̀ máa ń gba sàṣin títí ẹ ìmọ̀ọ́mù nǹkan mìíràn wà nínú ẹ̀sìn àwọn Yahud àtẹ̀sìn àwọn Nasara wá sínú Islam ìpalá ni máa ń kó bàbọ̀ yẹ mùsùlùmí tùrọ̀lọ́hùn ò ní gbà oníkálukú ló ní ìlànà tí fi máa ń gbà ṣe ìjọsìn títí ẹ̀ a ti sọ síwájú tí ahlul kitabi bá lè ronú kí wọ́n mú lára islam nínú ìjọsìn islam kan fi ṣẹ̀sìn tí wọ́n tí ó máa yẹ sígbà náà padà di mùsùlùmí nígbà wọn bá ti di pé ìrun kíkí ń bẹ nínú iṣẹ́ ìjọsìn wọn kí wọ́n gbàgbọ́ rọmọdọ́nù bẹ́ẹ̀ sẹ́ nínú ìjọsìn wọn wọ́n sì gbà pé àná muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá ní wọ́n sì gbà pé isa ọmọ maryam musa ọmọ imran gbogbo wọn báyìí ànábì ọlọ́run bá ní wọn tí ànábì jẹ́ ẹni ìkẹyìn sí gbogbo wọn tọ́lọ́ sì gbọ́ láàfọ́ lórí gbogbo wọn tọ́ bá ti gbẹ́ léyìí gbọ́ àwọn náà ti di mùsùlùmí táwọn ò bá wá lè ṣe léyìí ó ṣe lè wá lè jẹ́ pé wọ́n mùsùlùmí ló wà ní òòrí ọ̀nà tó fi gbà sẹ̀sìn mọ́nú Islam àfi imitate wọn ìǹtọ́lọ́hún ṣàlàyé fún wa nù ayà o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ mùsùlùmí ọlọ́run wa ni wala in taba'ta ahwaahum min ba'di ma ja'aka min al-'ilm ma laka min Allah wala in taba'ta ahwaahum من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين tí wà nábì báyìí lè tẹ̀lé lánàá wọn pẹ́rẹ́ tó tẹ̀lé fẹ́nu wọn pẹ́rẹ́ ẹ̀rí pé ntọ́lọ̀ ń pè ìlànà àwọn yahuda àti nasara kí ni tó pè ó pè nífẹ̀ẹ́ nu wala in ittaba'ta ahwa'ahum min ba'di ma ja'aka min al-'ilm tí wọn ànábì bá fi lè tẹ̀lé fẹ́ẹ́ nu lẹ́yìn ìgbà tí ìmọ̀ ti wá dé bọ́ látọ̀dọ̀ ọlọ́run innaka idhan lamina zalimin nígbà náà ó di nínú àwọn alábòsí ó di nínú àwọn alábòsí ogbólọ̀ yìí nínú àyà yìí ń wa wípé gbogbo tó bá ti yapa sí Islam tó yapa sí sunna na Muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ inú ni ìfẹ́ inú ni ìfẹ́ inú àti òdodo ọ̀rọ̀ náà sì rèé ọ̀tá ara wọn ni wọ́n ń ṣe wọn ò lè bára wọn rẹ́ tó ẹ̀sìn tí alukitaabi ń pè lẹ́sìn Yahud àtàsínà sọ́rọ́ ìfẹ́ inú wọn ni kò sí ìtọ́ka látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tó fi ẹsẹ̀ ìjọsìn yẹn rinlẹ̀ torí gbogbo àwọn ànábì ọlọ́run bá ti máa ń sọ fún wa islam náà ni wọ́n ń ṣàlàyé gbogbo àwọn ẹ̀tẹ́ yẹn tọ́lọ́run bá rán wọn sí níjọ níjọ ni àbí nílùú sílùú. min baadi ma ja'aka min al-ilm lẹ́yìn ìgbà tí nínú ìmọ̀ tọ́lọ̀ ti wá dé bá wa náà sálàm eléyìí á mọ̀ wípé ìmọ̀tọ́lọ́ ń yọ̀ǹda fànàbí ìmọ̀tọ́lọ́ ni gbogbo ìmọ̀ tí ọba ti wá mọ̀ ní ìsìlámù wa ìjáfa ni ìjó ọmọ tí ó ní tó bá ti ń yapa sí mọ̀ tọ́lọ̀ fi mọ̀ nábì kì í ṣe mọ̀ tọ́lọ̀ mọ́. wala in ittaba'ta ahwa'ahum min ba'di ma ja'aka minal ilmi minal ilmi lẹ́yìn ìgbà tí ìran mọ̀ tó wúlò fún jọ́sìn tó wúlò fún ìpè àwọn èèyàn sínú ìjọ́sìn yẹn tá a fi lè là láyé tá a fi lè dé náà lálùkìyàmà tó bá ti wá dé bá wọ ànábì látọ̀dọ̀ ọlọ́run tó bá tó lòun tẹ̀lé fẹ́nu wọn ó dì kan nínú àwọn alábùsí ẹ̀dá eléyìí àmọ̀ pé alukur'anul karim tó lọ́n fi rán ní muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti sunna rẹ̀ tó fi ṣàlàyé alukur'an fún wa tí ò bá ti ṣe pé yẹn lèèyàn bá ní nímọ̀ nínú Islam kì í ṣe Muslim lèèyàn ní mọ́ kì í ṣe ìmọ̀ Islam lèèyàn ní mọ́ nǹkan mi lèèyàn rò pé ó jọ ìmọ̀ Islam ti ń bẹ lọ́dọ̀ yẹn tí ì ṣe ìmọ̀ wọ́n ní sàlàyé ọ̀rọ̀ gbàgbọ́ fún wa nínú Islam ó sọ̀rọ̀ nípa alimanu billah umayawa nù Qur'an umu hadithi wa ó sàlàyé ọ̀rọ̀ nípa alimanu bi rusul gbogbo àwọn orígun ìmọ̀nì mẹ́fẹ̀ẹ̀fà bó o ti ń tọwọ́ bọ́nu Quran tó ń ṣàlàyé rẹ̀ ló ń fi hadith ló ń ṣàlàyé ọ̀rọ̀ Quran ló ń fi ọ̀rọ̀ àwọn sahaba ló ń ṣàlàyé ọ̀rọ̀ Quran ló ń ṣàlàyé hadith ìmọ̀nì yẹn. wọ́n ní ṣàlàyé fún wa nípa bó o láṣẹ kírun nínú Islam ó lọ́nu Quran ó mú àyà jáde ó wọnú hadith ó ní àlàáfíà ó mú àyà jáde ó mú ọ̀rọ̀ àwọn sahaba wa ó fi ṣàlàyé rẹ̀ ìmọ̀nì yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ zaka bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àwẹ̀ gbígbà yálà àwẹ̀ rọ̀mùdọ́ọ̀nù ni àbí àwọn àwẹ̀ ìlémi tí a tún máa ń gbà bẹ́ẹ̀ náà ni iṣẹ́ hajj ṣíṣe gbogbo ohun tó bá wá mọ̀ nínú mọ̀nú islam tí ò bá ti sí ẹ̀rí rẹ̀ nínú quran tí ò sí ẹ̀rí fún nínú sunnah na muhammad sallallahu alayhi wa sallam tí àwọn sọ̀hábà náà sì rí gbọ́yé bẹ́ẹ̀ yá suspect ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kẹfin rẹ̀ sẹ́mọ̀tọ́lọ́ náà lélẹ́yìí al-ilmu ma qala Allahu wa qala rasuluhu wa qala as-sahabatu ahlul irfan ìmọ̀ ẹ̀sìn òun ni kí ni tọ́lọ̀ ń sọ ó ṣàlàyé rẹ̀ nù Qur'an ìmọ̀ ẹ̀sìn òun ni kí ló jíṣẹ́ ńlá sọ sallallahu alayhi wa sallam tó ṣàlàyé rẹ̀ fún wa nínú súnà rẹ̀ tó ní àlàáfíà ìmọ̀ ẹ̀sìn òun ni sọ̀hábà náà ń ṣe àlàyé nípa ẹ̀sìn yìí ahlul irfan àwọn yẹ gangan ni àfa àwọn yẹn gangan ní olùmọ̀ gbogbo ìmọ̀ tó bá mọ̀ ní ìsìlámù yìí tó lè kó mọ̀ láyé nínú ẹ̀sìn yìí wàhálà ó mọ̀ bá wọn sàhábà lẹ́yìn ó mọ̀ bá wọn wájú ni lẹ́yìn wọn ló tò sí lẹ́yìn lẹ́yìn lẹ́yìn kódà ọ̀rọ̀ tí wọ́n jìnnà àwọn àtàbírùn tí wọ́n wáyé lẹ́yìn tó ń wáyé lẹ́yìn gbà tí sọ àtẹ́yẹ ànábì kú tó jọmọ kí àwọn sàhábà bó ló fẹ́ tò sí lọ́dọ̀ wọn sọ ló fi já sí wípé mùsùlùmí òótọ́ gbogbo ìgbà tí n bá ti ń ṣèjọ́sìn fọlọ́hún kó máa wòye sí àwọn nǹkan mẹ́ta kan ìjẹ́ tí wọ́n ní í ṣe nú ẹ̀sìn yìí ẹni tó ní í ṣe só mú àyàwó nu Quran fún mi pé Ọlọ́run faramọ́ bẹ́ẹ̀ tó ṣe lófin ntẹ́ni kí ni kí n máa fi ṣe ládùúrà yìí ìjẹ́ ànábì ìṣerú àdúrà bẹ́ẹ̀ àbí tá ànábì bá tiẹ̀ wá ṣe ìjẹ́ ìtumọ̀ àdúrà ni ṣé kò ta ẹ̀sìn bákan náà nínú àwọn sàhábà ànábì bóò ni wọ́n ṣàdúrà pé kéèyàn máa ń wádìí eléyìí torí bẹ́ẹ̀ yẹn bá kú lórí wípé mo ti ní iṣẹ́ náà ni mò ń ṣe kò ní ṣàtúnṣe wájú ọlọ́run tí ọlọ́run bá bò wọ́n làákàyè a lè ronú tó bá jẹ́ tayé ni a fẹ́ ṣe a máa ń wá mọ́ rẹ̀ bó jẹ́ sẹ́ ọwọ́ ló kọ́ ìbá àlọ́dún mẹ́ta ìbá àlọ́dún mẹ́rin tó bá padà dọ̀gá láyé ara rẹ̀ nítorí bá ru lójú yóò pe ọ̀gá rẹ̀ yóò bi léèrè tó bá jólówó kódà níbi iṣẹ́ àgbẹ̀ ìtí òye wà ń béèrè tó bá wá di bí ẹ̀sìn àwa ni bá ṣe ń ṣe náà nù àwa níwádìí bẹ́ẹ̀ sì ni gbogbo wàhálà wa láyé lórí ká bu òkèlè kámọ́tù òwò kárílégbé yìí níjọ́ bá ti kú gbogbo rẹ̀ náà pin èyí tá a bá pàdé wájú ọlọ́run òun gan la àkàkún yìí ẹ̀rùn ládùúrà ni sọlẹ̀ wá dèpè ni àdúrà lè dèpè ńgbọ̀n ní wọn fún ọ ládùúrà tàbí kí wọn fọkọ àjẹnú tí wọ́n fún ọ ládùúrà ó kọ́ ọlọ́run wọn ní kó mọ̀ fà náà ó sọ iye kan báyìí sí apá tún ayé iye kan sí apá sí ayé iwájú ẹ̀yìn ó tún gbógi sókè sánmà gbogbo àwọn àdádálẹ̀ wọ̀nyí mo ló fẹ́ ṣe sí mo ló ṣe rò wájú ọlọ́run pé bó ṣe rí nìyẹn tó bá pàdé ọlọ́run ṣé tó fi mọ ṣẹ̀rí náà ni pé àwọn àfa ń ṣe àwọn èèyàn ń ṣe so à ń wádìí nípa tá a fi jọ́sìn fọlọ́run tá a fi wéyọ̀nù ọlọ́run ọba ni <clears throat> ọlọ́run ní ìnẹ̀kẹ́ ìdálẹ́mínà fọ́ọ̀lìmíìn kí ló fà tọ́nà wọn bá fi ń sọ̀rọ̀ tó le báyìí fún jíṣẹ́ ńlá Muhammad tó ti já sí pé ahabbul khalqi ilallahi Muhammad rasulullah ẹni tọ́lọ̀ fi ń fẹ́ràn jù ní gbogbo àwọn ìran ẹ̀dá èèyàn pátáláyé òun ni Muhammad òjíṣẹ́ ọlọ́run àwọn àrí pé ọ̀rọ̀ yìí le tọ́lọ̀ fi ń sọ wípé mo bá ilé tẹ̀lé fẹ́nu wọn lẹ́yìn ìgbà tí mo ti wá dé bá ọ látọ̀dọ̀ ọlọ́run ó ti dì kan nínú àwọn alábòsí kí ló fà ó ní wípé avulm èyí tí ń jẹ́ àbòsí nínú òfin ẹ̀sìn òun náà ni èyí tí ò bá tọ́ sí nǹkan kan kò gbé fún un wadu shay'in fi ghayri mahallihi aw fi ghayri nǹkan kan tó gbé báyìí nígbà tó gbé kabomi kó wá gbé sáyè tí èsì àyè rẹ̀ kó gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún ẹlòmíì nìyẹn gbogbo wa di pé gbogbo ntọrọ ọba ránṣẹ́ rẹ̀ sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kápẹ́ ànábì wa tẹ̀lé tó wa tẹ̀lé fẹ́ẹ́nu àwọn ahlul kitab ó túmọ̀ sí pé òdodo ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kó ó gbé kalẹ̀ ó wá fìfẹ́ náà àwọn yẹn ó wá fi rọ́pò dodo ọ̀rọ̀ ọlọ́run ibi tó fà tí ọlọ́run fi lo gbólóhùn wípé ànábi máa jẹ́ kẹ́ nínú àwọn alábòsí lọ nìyẹn Yakub àti Musa alákòjúwe wọ́n jẹ́ bàbá àtọ́mọ èèyàn sì ń gbé ẹ̀tọ́ ọmọ èèyàn gbé fún bàbá èèyàn wá ń fún ọmọ ní ẹ̀tọ́ bàbá rẹ̀ àbòsí nìyẹn alihuda the guidance ìmọ̀nà tọ́lọ́run bá fi ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀dá èèyàn ẹni bá gbọ́ tó sì gbọ́ yé tí ò lò tó wá sí pé fẹ́ẹ́nu rẹ̀ nílò àbí fẹ́ẹ́nu àwọn kan nílò òun náà ti dìkan náà àwọn alábòsí torí ó ti fi ìgbàgbọ́ tó yẹ kó ní sọ̀rọ̀ ọlọ́run ó ti gbé ọ̀rọ̀ ọlọ́run bá ti sẹ́gbẹ̀ àwọn èèyàn ló wá fi rọ́pò ọ̀rọ̀ ọlọ́run tí mi ń sin lọ́hùn so ewu ńlá ló jẹ́ tó bá ti pé ọlọ́run ọba bó ti fẹ́ràn òjíṣẹ́ ńlá tó sallallahu alayhi wa sallam ó lè máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó le báyìí sí káwa náà yà fúnra káwa náà yà fúnra wọ́n ka àyà Qur'an sí ọ létí wọ́n tú pẹ̀lú hadith wọ́n tú pẹ̀lú àwọn a'immatul Islam al àwọn àfa olùmọ̀nú ẹ̀sìn wọ́n fi ọ̀rọ̀ wọn ṣàlàyé hadith ó fi Quran síbẹ̀síbẹ̀ ó láwọn kan ó láwọn èèyàn láwùjọ yìí ṣe bẹ́ẹ̀ sífẹ̀ inú àwọn èèyàn láwùjọ ló fẹ́ máa fi ṣẹ̀sìn àbí ó ní rárá èmi gangan n tí ì ṣe mo mọ̀ ọ́ sífẹ̀ inú tiẹ̀ sójú dodo ọ̀rọ̀ ọlọ́run ọba lọ ni sífẹ̀ inú tiẹ̀ ó ni àbí Quran lọ́nà sífẹ̀ inú tiẹ̀ lọ́nà ni àbí sunna anabi lọ́nà. eléyìí náà fún wọn lára káfí mọ̀ pé gbogbo ẹni bá ń lo ìfẹ́ nínú ẹ̀sìn láyé ọlọ́run bò yọ́nú sí o nínú alábòsí ló wà. wọ́n sì pọ̀ láwùjọ wa kẹ́rin àfikọ́ ọlọ́run kó la aláìmọ̀kan lọ́wọ́ àwọn onífẹ́ inú ẹ̀dá. kódà wọ́n lè káyà Kùránì tẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run wọn kà yìí ṣùgbọ́n wọ́n tù síbòmíì nígbà mọ́ ti wọ̀n pé àwọn táwọn kún bá sọ̀rọ̀ kò yé wọn sí wọ́n lè ka hadith ana Muhammad sallallahu alayhi wa sallam kódà tó ní àlàáfíà ni tí wọ́n sì rí fáyàn sínú sọ́ọ̀sì tó lọ́wọ́ ní sọ́yìn Bukhari wà ń bẹ̀ lọ́wọ́ ní sọ́yìn Muslim wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n tù síbòmíì ni and there is no way for you to challenge them oh le put you on challenging torí pé o mọ̀ bóyá ojú oníṣòwò àbójú oníṣẹ́ ọwọ́ àbójú oníwèé wọ́n ti mọ̀ pé o mọ̀ kódà tí wọ́n bá ṣe túwìsì àyà kùránì àbí hadith yẹn ò bá tẹ ọlọ́run ó kàn mọ́ pápá jánu náà ni torí kò sí nǹkan kan tó fẹ́ fi ló fẹ́ fi takò wọ́n àbí kò fi ṣàlàgbé tí wọ́n sọ ò dá ìfẹ́ nù nìyẹn tó wáríwọ tí ọlọ́run bá ṣe àdánwò fún ọ tó ti pé irú àwọn ẹni báyìí náà ló ń gbọ́rọ̀ lẹ́nu wọn máa checkmate ara ẹ o torí ọlọ́run o ọlọ́run bùn ọ̀la káyè máa checkmate ọ̀rọ̀ ara ẹni gbogbo gbà àmọ́ gbọ́dọ̀ báyìí ẹ ṣe bẹ́ẹ̀ náà lórí ìyẹn ńlá fa méjì ní mẹ́ta ní mẹ́rin béèrè káàkiri àwọn expert nínú sharia discipline kì í ṣe pa gbalẹ̀ tó kọjá akéwù oyé wa a sì ń katira ó hàn sí wa lórí ìmọ̀ kéwù amọ̀ ti ń ṣẹlẹ̀ láàrin ìlú àmọ́ tí ń ṣẹlẹ̀ níta lókèrè ẹ dákun báyìí báyìí ọ̀rọ̀ ọ̀run ni o báyìí báyìí ọ̀rọ̀ gbàgbọ́ ni o ọ̀rọ̀ àwẹ̀ tá ń gbà yìí náà ni o. wádìí àmọ́ gèdè ewu tó ń gbò tí wàá fẹ́ràn ẹnìkan gbogbo tó bá ti wá sọ báyìí tó sì mọ̀ pé ìfẹ́ inú ẹni yẹn ló wá di platform tó fi ń ṣẹ̀sìn tọ́lọ́ sì fi sọ àlùkùránù na Muhammad sallallahu alayhi wa alihi wa sallam irú wa bẹ́ẹ̀ ìwà alábòsí ni torí yẹn fẹ́ fi ìbàjẹ́ àwọn èèyàn bo òdodo ọ̀rọ̀ ọlọ́ọ̀ba mọ́lẹ̀ ni yẹn fẹ́ fi ìbàjẹ́ àwọn èèyàn irú àwọn èèyàn yẹn fẹ́ fi pa òdodo ọ̀rọ̀ ọlọ́ọ̀ba lẹ́nu mọ́ yẹn fẹ́ kó ọ̀rọ̀ ọlọ́ọ̀ba kú ńlẹ̀ irú ẹni gbogbo ẹni tó bá nírú wà báyìí lára ó jìnà sí ìwà àbòsí ni. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون aya eléyìí atufura wa ní àná òun la fò sí àmọ́ túmọ̀ aya ìta tútẹ̀yìn lánàá ló mú wa padà sí ẹ̀yìn aya tó wá tẹ̀lé aya ta kàfura wa tẹ̀yìn ọlọ́ọ̀ni alḥaqu min fala takunanna minal mumtarin ọlọ́run ní òdodo ní ti ń jẹ́ òdodo látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ní ti ń wá kò lè wá látọ̀dọ̀ ẹlòmíì òdodo èyí wá láti inú ìfẹ́ inú torí lọ́pọ̀ ọgbà tá a bá ní ìfẹ́ inú ìfẹ́ ọkàn ìtọ́kàn fẹ́ ìtẹ́mi rọ̀ mọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà yẹn tó bá dùn mọ́kàn nù ni ìtó bá dùn mẹ́mi nù ni ànesùsì rèé nínú ìṣesí rẹ̀ gbogbo ohun tí ò da ni máa ń ṣe lọ́ṣọ̀ọ́ fọmọ ẹ̀dá èèyàn afaman zayyina lahu su'u amalihi fara'ahu hasana ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ẹ̀rẹ́ tí wọ́n ṣe iṣẹ́ aburú rẹ̀ lọ́ṣọ̀ọ́ fún ìwọ́n á rí iṣẹ́ aburú rẹ̀ nírìí tó dáa pé ṣẹ́ni lòún ṣe gbogbo àwọn pàlàpàlà tí ń bẹ láàrin ìlú láàrin àdúgbò láàrin orílẹ̀-èdè tí ń kàkiri ẹni tọ́lọ̀ ń bá ní kó mọ̀ pé kò dáa kódà àwọn yóò tún sọ wípé torí pé kò sí níbẹ̀ ni tó bá wà níbẹ̀ kò ní sọ pé kò dáa torí tó dá níjọ lójú ká wo ọ̀nà tárísìkì gbogbo ọ̀nà tó bá fi lè ní kò sọ́nà tó burú lọ́dọ̀ àwọn èèyàn kò sí ọ̀nà tó burú bá sẹ̀ ní eh, ẹ̀ ẹ̀já bẹ̀rù ọlọ́run ó ní ẹnìkan jọ̀kan tiẹ̀ ní ó ní àfà ó ní gbẹ ní ká máa sáà máa wá halal ká máa wá halal ó ní haram gan téèyàn bá strong gan kò lè rí ó ní kò sí halal mọ́ o níbi tẹ́sù ti ba làákàyè tó ń jẹ́ dé ó ní haram gan lóyún ó jà kéèyàn tó rí tó ní halal ò láwùjọ mọ́ ṣerú sẹ̀mí yẹn lèèyàn ń lò téèyàn ń pàdé ọlọ́run ọba tọ́lọ́run yọ́nú sí yẹn alhaqqu min rabbika òdodo ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ní ti ń wá ajásí pé njẹ́ ò bá ti wá látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe òdodo èyí tó sì wá látọ̀dọ̀ ọlọ́run lára nǹkan méjì láti máa rí a máa rí inú ọ̀rọ̀ ọlọ́run a sì máa rí inú àlàyé ọ̀rọ̀ àná sálàm fọ̀rọ̀ ọlọ́run a máa rí inú ọ̀rọ̀ ọlọ́run tí ń jẹ́ alukur'an tó bẹ̀rẹ̀ láti suratul fatiha tó parí sí suratul nas òdodo ọ̀rọ̀ ọlọ́run a máa ń bá nú ẹ̀ nínú ayé mi ìta tún lè bá òdodo ọ̀rọ̀ ọlọ́run òun náà ni ti òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sí wa bá ṣe lálàyé inú ẹ̀sìn òun náà ẹni hadith tó bá ní àlàáfíà tí mo fi parọ́ mọ́ nàbí àwọn bíi tá a ti ń lòdòdò ọ̀rọ̀ ọlọ́run nìyẹn tó bá di wípé ẹ mo rò pé ó yẹ ká ṣe bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ọlọ́run mọ́ nìyẹn ẹ kò burú ẹ dákun ẹ bá sẹ́ẹ̀rì ẹ kò sẹ́ẹ̀rì bọ̀tẹ̀ kò kò sí láì fífún kóra dúró díẹ̀ tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn kóra dúró díẹ̀ kóra dúró torí ní tá bá fẹ́ fi sin ọlọ́run tá fẹ́ kọ́ lọ́n gbà lọ́wọ́ wa àfi kó ṣe déédéé ntọ́lọ̀ ní ká fi sin òun ni kó sì bá tọ́lọ́run ọba mu èyí tó sì ṣe déédéé ntá fi sin lọ́run ànábì ní ó ṣàlàyé rẹ̀ kì í ṣe èèyàn kan kì í ṣe nìkan ní òfìlà káyè tiẹ̀ sọ fún wa. nínú àwọn okọ̀ ọlọ́run ní alhaq ọba òdodo ọba òótọ́. فتوكل على الحق المبين bí ara lé ọlọ́run ọba ọba òótọ́ ọba òdodo tí ń fi òdodo hàn فتوكل على الله إنك على الحق المبين bí ara lé ọlọ́run ọba ọba Allah torí pé wọ́n náà ń bẹ lórí òdodo tó fi òdodo yẹn tó fi ṣàlàyé sí fáwọn èèyàn ìyẹn lè jẹ́ abdulhaq ẹrú sin ọlọ́run ọba ọba òdodo lára àwọn kọ́ ọlọ́run tó dáa ni fala takunanna minal mumtarin wo òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ọlọ́run ọba kan ọ̀rọ̀ yìí nípa ó ní má ṣe jẹ́ láíláíláí má ṣe jẹ́ kan nínú àwọn tí ó má ṣe méjì sọ̀rọ̀ ọlọ́run má ṣe jẹ́ kan nínú àwọn èèyàn tí ó máa ṣe méjì sọ̀rọ̀ ọlọ́run kò sí ànábì ọlọ́run ọba kan tí ń ṣe méjì sọ̀rọ̀ ọlọ́run gbogbo irú àwọn ọ̀rọ̀ báyìí nínú Quran àgbọ́yé tí mùsùlùmí ń gbọ́yé ni wípé àwa la ní àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọmọlọ́lẹ̀ àwọn ọmọlẹ́yìn ànábì kò sí ànábì ọlọ́run kan tó dá ọ̀tí ànábì rí ah ọlọ́run mọ̀ pa àwọn ànábì ọlọ́run ọba lé fídíàánù ń jọ́ kínní àná àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí lẹ́yìn Musa ìgbà tó di wípé wọ́n sáko nù ìlú tí wọ́n gbanú tí wọ́n lọ kan òkun tí wọ́n sì níbòmíì tí wọ́n gbà tí fíráúnà àti àwọn ọmọ ogun rẹ̀ ti fẹ́ bá wọn àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ anabi Musa ọmọ lẹ́yìn láti mọ sọ fún anabi Musa wípé iná làmùdọ̀rọ̀kù wọ́n ti bá wa fíráúnà là wò lẹ́yìn àtàwọn pàlípàlí rẹ̀ wọ́n rún wa kí ni Musa sọ kọ́ọ̀lá kálá inna ma'iya rabbi sayhadi kò sí ànábì ọlọ́kàrá tó dọ̀tí ọlọ́run ẹ̀mí àwọn atájọ́ mọ lẹ́yìn láti máa ń ah, yẹ sọ́nà ó sì ṣe báyìí náà aliyakinu atọ̀bìyàyò ìní ìmọ̀dájú ti àdámọ́ ọlọ́run gbé sára àwọn ànábì ọlọ́run wọn ò dọ̀tí ọlọ́run ọba rí wọn ní kílẹ̀ wírí fídáwọn àtàwọn ọmọ rẹ̀ ń bọ̀ wọ́n ti bá wa wọ́n pa wa kálá ẹ̀túnú kìí ṣe ọ̀rọ̀ tọ́lọ́hún inna ma'iya rabbi olúwa mi ń bẹ pẹ̀lú mi sayahadin yóò sì fi mí mọ́nà kí ló sọ yìí fún ọlọ́ni wa ọ̀háyìnà ilà musa anituri hajar anituri bi asọ́ọ̀kàl bahar fanfalakọ fakana kullu firqin ka tawdil azim sọmọ pàwà gbàgbọ́ wo náà ni àtúnyẹ àfa hm, ẹni kì í sáà máa ṣàdúrà nìkan ogun yìí máa pọ̀ <laughs> ẹni kì í sáà máa ṣe náfìlà nìkan ṣe náfìlà nìkan ó sì ran ogun tí ń bá mi fínra yìí àmọ́ gbọ́ àmọ́ kì í mọ̀ sọ́mọ́dì ẹ̀ẹ́kẹ́ ah ó dà ń dàn wò àwọn èdè ọlọ́run wò dúró tì ní. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ọgọ́rùn-ún láàárọ̀ ọgọ́rùn-ún rọ̀lẹ́ ẹni yìí nìkan tó mi àníbẹ̀ ni kí n má pọ̀fọ̀ mọ́ ha ẹ àjẹbí ìdẹ́sì ni kìíní wọn àwa mọ̀ bẹ́lẹ̀ yìí náà ń jẹ́ náà ni kò ṣe ní ọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ ànábì ọmọ ẹ̀dẹ́yìn ńgbà táyì sànábì yóò fẹ́ mọ́ rí bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run kò rí bẹ́ẹ̀ lẹ́mìí wọn ló fi jásí pé wọ́n tọ́lọ́run bá wá sàánú tírú díẹ̀ nínú yẹ̀kín certainty àti conviction tọ́lọ́run fi ṣe ìkẹ́ àrísìkí fáwọn ànábì ọlọ́run tí díẹ̀ náà bá bọ́ sínú ọkàn títí ẹ ó sọ oríire láyé wọ́n ní wọ́n lé ọ ó ní ká máa bọ̀ tó ní sáré ni tó ní ní sáré ni fàfihàn ilà lọ musa lọ sọ́dọ̀ ọlọ́run tèmi náà ń sùn ní ìbájọ ṣe tàájú ó ní ààyè ń kọ́ èyí wọn mọ̀ ṣe é ó sì tún mọ̀ ṣáájò ṣáájò irú èwo kò ṣáájò ló gbàgé ló ṣàlùwàlà arájò kọ́ kò ṣáájò ló múná fílà fúnyẹ́ méjì fúnyẹ́ mẹ́rin fúnyẹ́ mẹ́fà ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ̀ aago mẹ́sàn-án bọ̀ lù láàárọ̀ láago mẹ́wàá ó di pé àyè yọ fírí ó gbàgé ó ṣàlùwàlà yẹn náà fílà dùn ha ó tún yan tán ó tún tẹ́wọ́ tún rawọ́ sọ́lọ́hún gbogbo yíyẹ sàrájò yóò kí wá nìyí kí lè ilé yìí kí lè ẹ̀ka kún wúláfà yìí tá à ń sọ kọ́ nìyí òun àní kó tọ àwọn àgbàlagbà lọ sá àgbàlagbà tọrọ tiwọn náà ti dàrú mọ́ wọn lọ́wọ́ mélòó lọmọ rẹ jẹyàn nu wọ ọmọ tẹ́ ń sọ yìí ṣé bá máa ń rí wọn ṣé bá mọ̀ wọn dílé ẹni mélòó ló dánú wọn ẹni tí òró rẹ̀ yanjú tẹ wá ní kéèyàn kan máa ń kọ́rọ̀ tiẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ ọlọ́fọ̀jọ̀dá gbogbo wọn ń kọ́ fàfihàn ìrànlọ́ọ̀ àtàwọn àgbàlagbà àtọmọ kéékèèké àtàrúgbó àtọmídán àtọ̀dọ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹni tó lè bá èèyàn tán sòrò èèyàn ọlọ́run ọba ni a ó ní bàbá bàbá bàbá kèé ṣe é tì èèmọ̀ ẹnìkan tún jẹ́ kèé ṣe é tì níròyìn ọlọ́run lẹ́nu kan tún la gbogbo orí rẹ̀ mọ́lẹ̀ ní wọ́n gbé bọ́n lọ́rùn ní bá tún jẹ́ bàbá kèé ṣe bàbá kèé ṣe bàbá tì ni ó bá ti dọ́dọ̀ rẹ̀ kò sí àṣetì lọ́dọ̀ rẹ̀ ọlọ́run mọ́jà àìmọ̀kan mọ́jà kúkú rẹ̀ ọlọ́run sì ń tú wọn láti rí sí yín náà ṣé mo tí wọ́n ń fà náà lọ́wọ́ wọn tó ṣé gbogbo tí wọ́n ń fà náà lọ́wọ́ ọwọ́ tí wọ́n náà ń tó ṣé bí tọ́lọ́run bá kọ́ lákọ́lẹ̀ mọ́ kó wá pé yóò rí láyé ní òrì fala takunanna minal mumtarin má dáwọ́ ti ọ̀rọ̀ ọlọ́run lọ́n bá ti tú ọ̀rọ̀ ọlọ́run ọba fún ọ tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ jíṣẹ́ rẹ̀ fún ọ má ṣe yè méjì àbí yóò rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀ ó ní kìlọ̀ mu'minu ali firaun bí firaun ti da anabi musa láàmú tó bó ti kọ́ńkà egypt tó lásìkò yẹn ẹnìkan ń bẹ nínú àwọn fámìlì firaun tó jẹ́ ẹni tó gbà fún musa gbẹ̀dọ́ bí firaun náà sáà fìjì náà anabi musa títí wàkọ́lá رجل من آل فرعون yẹtùmù إيمانه. olùgbàgbọ́ kan nínú àwọn ìdílé fìrìhàwùn mùmínú òdodo ni wọ́n ń kọjú sí fìrìhàwùn ó ní àtàkùtùlùnà rọ́jùlàn ẹ̀yẹ kólà rọ́bì ọ̀lọ́ ṣe ẹ̀ pa Musa ẹ̀ pa èèyàn kẹ́ torí kó sọ pé Allahu ni ọlọ́wọ́ bá mi ẹ̀ ṣe fílọ́ọ̀nù lẹ́jọ́ mọ́ ṣe títí ẹ̀ wàyí yẹkùn kẹ́ẹ̀dì bá ń fa àlẹ́ ìkẹ́ẹ̀dì bò tó wọ́n pé irọ́ ni Musa bá ń pa tí ń pe ọlọ́nìkan ní ẹ̀sìn ọlọ́nìkan ní ẹ̀sìn ìyá ń bẹ nù sàárè ìyá ń bẹ lójú àlùkìyàmọ̀ tó bá ti pé bá ń parọ́ ebi yóò sì mọ ẹran irọ́ rẹ̀ wájú ọlọ́run òun fúnra rẹ̀ náà ni ọlọ́run ó hold responsible tó bá ti pé ń parọ́. wà á yẹ kù sọ́ọ̀dì kọ́yìn yusufikun báàdù lẹ́fì yaidukun tó bá wá ṣe pé tí ń bá yín sọ yóò dodo ọ̀rọ̀ ni wallahi apá kan àwọn ìlérí ìyà tó ṣe fún yín yóò padà kàn yín arákùnrin ń kìlọ̀ fáwọn èèyàn fèrèáwò ẹ mọ̀ lè bá musa jà mọ́ ìwọ náà tiẹ̀ dúró lórí bẹ́ẹ̀ àìbá mọ̀ ẹ taba ní kò ní kékeré sòótọ́ bẹ́ẹ̀ni wọ́n kàn dùn náà ni bàbá kú tán kọ́ ta padà wá mọ̀ pé lóòótọ́ ni sáàlì padà wá mọ́ tiẹ̀ gbìyànjú àbámọ̀ kalẹ̀ afẹ́ ìṣètàbámọ̀ ètè se kódà yìí gan léwu pípẹ́ tẹ̀ já sí yẹn kò sí gbàgbọ́ ńbẹ ntọ́nà ó sì gbà lọ́wọ́ ẹ̀dá tí gbàgbọ́ bá rọ̀ mọ́ lọ́lọ́run ó gbà mẹ́jẹ̀ dán wò torí ọlọ́run lè mú àdánwò wá ń gbà mí náà kó mọ́ rí bẹ́ẹ̀. la hawla wala quwwata illa billah hasbunallahu wa ni'mal wakil la ilaha anta subhanaka inni kuntu minadh-dhalimin gbogbo ń ta kàálẹ̀ yàdó ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá ṣàlàyé rẹ̀ fún pé máa ṣe ọlọ́run bìyà bùkátà rẹ̀ onígbà ah, tí ni máa ṣe ń dánwò rárá nígbàgbọ́ sí i tó nínú ṣeéṣe ọlọ́run ni pé ó lè tún lọ dán owó náà kó mọ̀ fún ọ ní tóun fẹ́ náà tó ní bó ti ń ṣe tó wàá padà ní ó ní Islam àgbà fún mi mo sì dánwò tí ò ti dáhùn ni òun kọ rí bò mí ìṣera ẹni ni o gbàgbọ́ alhaku min rabbik ìyìn tí ò ní rí bẹ́ẹ̀ ni tí ò bá wá látọ̀dọ̀ ọlọ́run ìyìn tó bá wá látọ̀dọ̀ ọlọ́run yóò rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá ọba òótọ́ ni fala takunanna minal mumtarin àwa mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ni tí ó mọ̀ wá dáùtì nínú Islam ǹjẹ́ sìn ọ̀la ni ǹjẹ́ sìn ọ̀la kọ́ ǹjẹ́ ọlọ́run ó gbà ǹjẹ́ ọlọ́run ní gbà ìrun táǹkì yìí gan sáà tí ẹ̀rọ̀ bọ́lọ́run gbà àbọ́lọ́run ó gbà gbogbo àwọn gbólóhùn yìí gbólóhùn kèfèrí ni kò sígbàgbọ́ kò sígbàgbọ́ kí èèyàn tún gbàgbọ́ èèyàn ṣe ọlọ́run bá tó dá èèyàn kò ju àwa o àwa là ń purọ́ ọlọ́run bá yẹ purọ́ lẹ́xẹ́kù ni rabbika fala takunanna minal mumtarin wa likulli wujhatun huwa muwalliha ọlọ́run bá ní gbogbo lẹ́sìn lẹ́sìn lẹ́sìn láyé lìkúlù wíjìhàtún lìkúlù wíjìhàtún wà mùwàlíhà gbogbo lẹ́sìn lẹ́sìn láyé ni wọ́n máa níbi táwọn náà ń dojú kọ síjọ́sìn àbí káwọn náà ní ọ̀nà kan táwọn náà ń gbà ṣe ìjọ́sìn eléyìí ó yàtọ̀ sọ́dọ̀ kíbla o ọlọ́run ọba ló fúnra rẹ̀ ní kíbla wà mú wà léha ẹ wà mú wà lè kíbla wò fúnra rẹ̀ ló tọ́nù wà nábì tó ní kó sẹ́dí sí kíbla àti kàába kí sì fẹ́ inú rẹ̀ gbogbo àwọn tó kú báwọn bá ti ń ṣe tí wọn fi wọn lẹ̀ lórí ẹ̀ má wo tí wọ́n ṣe ti tiẹ̀. ولكل وجهة وموليها nínú ìtumọ̀ tí àwọn afáà tún fún ni wípé gbogbo agbègbè mẹ́rẹ̀ẹ̀rin àbí agbègbè mẹ́fẹ̀ẹ̀fà apátàn ayé apásẹ̀ ayé iwájú ẹ̀yìn òkè ìsàlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ọlọ́ọ̀bá náà ní gbogbo ẹ̀ ó mọ̀ wá lo eléyìí nígbà tí ibi tí kíbùlà bá wà bá dojú mọ́ ọ lọ́wọ́ ó sì fẹ́ kírun ibi táwọn afa ti máa ń sábà fẹ́ lo irú gbólóhùn yìí rè wálìkúlù wíjì àtún wà mú wà léha a máa mú àpẹẹrẹ rẹ̀ wá dáadáa ó wọnú àbá kan abúléko kan lálẹ́ o sì rí pa pé mùsùlùmí ń bẹnu abúléko yẹn o sì fẹ́ kí mọ́gírìbì àbíṣà àbíṣà ẹ̀gàn ló fẹ́ kí so find it difficult láti lè locate ibi tí direction kibla wà o sì gbọdọ̀ kírun wọ́n ní kírun sí gbogbo ibi tó bá lè kọjú sí. Si kó tó kírun síbẹ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí náà tí wọ́n ń bẹ nínú abúlé kò ó lè bí wọ́n léèrè pé ìjà tẹ̀ ẹ̀rọ àwọn tí wọ́n ń kírun nínú abúlé kò yín ìbò ni wọ́n kọjú sí gbogbo àwọn human effort wọ̀nyí ó ti ó ti ó ti gbìyànjú rẹ̀ ṣùgbọ́n ò rí pàtó ibi tí wọ́n kọjú sí ó gbọ́dọ̀ kírun kírun sẹ́ni wù ẹ̀ kò kọjú sí gbogbo tó bá wù kò kọjú sí ọlọ́run ó gbà ẹnu pé tilẹ̀ bá ti mọ́ pẹ̀lú yíyọ oòrùn yẹn wábi tí kíbla wà tó bá ṣe pé ó pẹ́ ní irú abúlékò yẹn tó sì máa kírun eléyìí náà jẹ́ àmà wípé Islam yọ̀ǹda àrùn fún yẹn bó ti wulẹ̀ ọmọ kò yọ̀ǹda àrùn fún yẹn bó ti wulẹ̀ ọmọ ẹni tí làákàyè rẹ̀ bá yẹ ìnà ní kírun ẹni tó bá rẹ̀ táàrẹ̀ yẹn fi di wípé ó lágbára lára rẹ̀ kò mọ́ ti ń ṣe mọ́ Islam yọ̀ǹda àrùn kiri fún un àbí kò mọ́ ní mímọ́ tara bí àwọn obìnrin tán máa rí àládà àwọn lóṣooṣù àbóbìnrin tó bímọ tán tẹ́jẹ̀ bímọ tí dá lára rẹ̀ bẹ́ẹ̀ yóò bá jẹ́ kanú àwọn wọ̀nyí kódà gbogbo bá ti wò ó rẹ̀yàn tó tọkàn bá sì ń dóńdó wípé o mọ tí mò ń ṣe gbọ́dọ̀ máa kírun ni o gbọ́dọ̀ máa kírun ni fastabiqul khairat ọlọ́ọ̀ni ẹ̀yin mùsùlùmí òdodo gbogbo dáadáa dáadáa dáadáa dáadáa ẹ máa ń salápa ń tètè sí i gbogbo dáadáa ẹ máa ń salápa ń tètè sí i eléyìí ni àpẹẹrẹ àwọn ẹni rẹ eléyìí làá fi ń mọ àwọn ẹni tí wọ́n súnmọ́ lọ́hùn torí pé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ìyìn tó rọ̀ mọ́ jù òun ni ìdòyìndò ayé kì í fẹ́ ṣe tọ́lọ́hùn ṣùgbọ́n ìtọ́lọ́hùn bá ti ṣàánú yóò mọ̀ ẹ́ lépa òwò tó ń fẹ́ ṣe láyé tó wúlò fún lójú àlùkìyàmà kìí kẹ́ ẹ̀ ń ṣe òwò tí ó kàn wúlò fún láyé máa nìkan òwò tó sì lè wúlò fún yàn lálùkìyàmà tó tún wúlò fún yàn láyé náà ní kéèyàn ń ṣòwò máṣe ọlọ́run bá ṣe. inna alladhina yatluna kitaba allahi wa aqamu salata wa anfaqu mimma razaqnahum sirran wa alaniya yarjuna tijaratan lan tabur. ọlọ́run dájúdájú àwọn tí wọ́n ń ka òfin ọlọ́run tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ tí wọ́n ń lò tí wọ́n sì ń gbẹ̀rún dúró ní gbogbo àsìkò rẹ̀ tí wọ́n sì ń ná àdìsíkì tọ́lọ̀ wọn bá fún wọn ní kọ̀kọ̀ àti ní gbangba irú àwọn èèyàn ni wọ́n ran kan òwò téèyàn sọ̀tì rẹ̀ wájú ọlọ́run yarjuna tijaratan lan tabur òwò tá ìdá yìí sọ́ọ̀tì rẹ̀ lè òwò téèyàn bá bọ́ lọ́wọ́ bá ṣe tó bá ti jẹ́ ètò bọ́mọ ẹ̀dá èèyàn ṣe ẹ padà sọ́ọ̀tì gbẹ̀yìn náà nítorí ẹ̀ ní kú lọ sọ́run bó ti wo pé o jèrè lórí òwò kan tó láyé ayé náà ló ma ńgbà náà òwò yìí kò tiẹ̀ wá pé èèyàn tó sọ́ọ̀tì gbogbo yìí ń ṣe fojú fò bẹ́ẹ̀ bá sọ́ọ̀tì déwájú ọlọ́run rẹ̀ léwu bí yóò bá sì jẹ́ mùsùlùmí kó jẹ́ ẹni tó mọ tí ń ṣe ní islam òwò tí ó sọ́ọ̀tì ní òṣèré déwájú ọlọ́run àti bá tún bá ló torí pé kí láǹfààní ìrìnà tó ń kí tó kí dáná bí ṣe ní òkì sọ́ọ̀lù kàmá ọ̀rọ̀ àìtùmọ́ ní ìsọ̀lù òpó wọn ni kírun ni mo sì ń kí wọ́n ní gbàwẹ̀ ni mò ń gbà ṣe tiẹ̀ tó bá ti dinú àwẹ̀ yìí ọyàn mọ̀ á àwọn béèrè kan ṣe rí ẹ̀rú sì mọ̀ bàyàn ah why are we Muslims why are we Muslims kí la fi ń jẹ́ mùsùlùmí gan tó kọ́ ni ara o ìmọ̀ la fi ń jẹ́ mùsùlùmí sound orientation la fi ń jẹ́ mùsùlùmí ìsàlùwàlà wa náà ń kọ́ ẹlòmíì bá tó bá ń bomi símú báyìí nígbà tí èèyàn fi tábà ni nígbà tí yé e- nígbà tí yé e ku tí ń gbóòórùn kan àmàlùwà láṣẹ ìmọ̀ra wa ò dúró ọlọ́run pọ́n obìnrin míì lé ó bímọ tó sabiamọ tó pọ̀ tó fi pàdé ọlọ́run kò mọ bá a ṣe ń wẹ ní fas wọn ò mọ haitọ ìdájọ́ òye kò sí nǹkan kan àkàsáǹsẹ́ náà ni òun náà ló sún wa débi ìmúra wa a ní borùn ṣé borùn là ń pè ní àbí borùn ọ̀hún náà wọ́n sì fi kọ́ lóòótọ́ wọn á fi sórí wọn rà fi sọkọ́nù báyìí ni gbogbo ẹ̀yọ́ wá sílẹ̀ gbogbo ọ̀ṣọ́ tí wọ́n ṣe sára kọkùnrin ọlọ́kùnrin sáà lórí kórìí rẹ lè máa dà àrúkọ lè máa dà wọ́n láàmú bọ́sì ti lọ́kọ tí wọ́n lé olọ́kọ kí ló tún wá mo fẹ́ kí wọ́n mọ̀ pé ọkọ ń tọ́jú òun àwọn ìkókó ọkùnrin ó pa ọ́ jẹ ìkókó ọkùnrin àwọn ń zìnà gbogbo ejò àtàgbà dúdú àti sèbè jíjẹ ní. ó ní eléyìí ló fi mọ̀ pé ọkọ mi ń tọ́jú mi ó ní kí o máa tú òwò ara rẹ ta. òye wa òye gbogbo ènìyàn bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn báyìí irú lọ́fíńdà tí ó pẹ̀ fún un sára láyé ó mọ̀ tún wò ni zina wa gbajúgbajà láàrin ìlú káàkiri gbogbo eléyìí gbogbo bí àwùjọ ìjọsìn náà à ń ṣe wáàsí nìkan à ń ṣàṣàlá gbogbo ẹ kàn dàrú papọ̀ mọ́ra wọn ni akóbìnrin síwájú ranjú mọ́ kò sẹ́kọ̀ọ́ kò ságbọ́yé kò sí nǹkan kan bó ṣe wá bẹ̀rẹ̀ sí wá ń ṣiṣẹ́ rẹ̀ láàrin wa a mọ̀ ní lábọ́já ló jẹ̀bi tàbílẹ̀ ló jẹ̀bi ìjẹ́ tẹ̀lé lánàá òfin ọlọ́run lórí nǹkan ṣe kò sí ìgbélé là ń sọ yìí ó kéré sọ̀rọ̀ gbàgbọ́ akùnà púpọ̀ jù níbi ọ̀rọ̀ imán a ní yọ tó ti sọ̀rọ̀ tó sọ ni mo ti mọ̀ pé òun wà nù ewu ló ti mọ̀ pé òun wà nù ewu ọlọ́run bó ló wà sí síbẹ̀ nílé ayé ilé ogun nílé ayé ogun ní àtọ́jú oorun ogun ní ojú ayé ogun ní kéésógún ọkọ kéésógún àdá kéésógún ìbọn tọ̀ ló wàá fi jà o ó láwọn ń múra sára wọn ni ẹ sà eré eré tẹ ẹ mọ bí tẹ ẹ sà dé àsápajúdé eré sábòye ẹlòmíì yalé yalé yalé gbogbo tó yẹ ó fi ṣòwò lówó ó ti yalé tán yalé sọ́dọ̀ lòsì àwọn kan tó wá ó bá tẹ wá ló òun àwọn kan wá sọ pé kí ló fà yóò wá ní mo lọ sọ́dọ̀ ẹni báyìí mo lọ sọ́dọ̀ ẹni báyìí pàbó náà lọ̀rọ̀ ń jáde sí wọn wá ní ẹ òòrùn sọ́dọ̀ àwọn tí wọ́n nìkan lọ́wọ́ ni <laughs> yóò bá tún lọ yáwó òun fẹ́ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n nìkan lọ́wọ́ kí ni tán ni wọ́n lè sùn. àwọn ilé sùn yàn wọn ò ní júwe ọ̀rọ̀ ọlọ́run fún ọ láyé tó fi soríire ó mọ lé ọ sọ́dọ̀ ṣàìtọ́nù ni tó lò làwọn dìbò fún gbogbo àwọn kẹwọn yìí basics ni wọ́n jẹ́ nú ẹ̀sìn wa bá a bá nímọ̀ ń parọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa léwu torí wọ́n mọ̀ bẹ̀sìn jẹ́ ni wọ́n bọ̀ gbàgbọ́ jẹ́. ولكل وجهة وموليها فاستبقوا الخيرات nínú àyà yìí láti fi mọ̀ wípé ọ̀nà tí a fi lè gbà sórí níwájú ọlọ́run pọ̀ nínú Islam tó sì lẹ́rì ó yẹ ká máa salápa ń tètè rẹ̀ nínú kíkí ẹ̀sọ̀fọ́rọ̀ gbàgbọ́ nínú kíkí lára àwọn abwabul khairati ni kúrẹ́ ẹ̀rù kíkítà ń sọ yìí kì í sọ̀rọ̀ yìí nìkan la ń sọ o àwọn náà wàá fèlè bóyá náfìlà méjì sáájú wa tó kírun sóbò àbí méjì sáájú zúrì àbí mẹ́rin sáájú rẹ̀ àbí méjì sáájú lẹ́yìn zúr àbí mẹ́rin lẹ́yìn rẹ̀ àbí méjì ń gbà mí ṣáájú wásírì àbí méjì ń gbà mí ṣáájú mangrib àbí méjì lẹ́yìn mangrib àbí méjì lẹ́yìn ẹ̀ṣáà ọ̀nà orí pọ̀ nínú Islam sọ́rọ́ àwẹ̀ ló fáfẹ́ wò lẹ́yìn Ramadan Monday and Thursday ńkọ́ gbogbo àwọn ọjọ́ tí òṣùpá máa ń mọ́lẹ̀ jù lójú sẹ́mọ̀ ńkọ́ òṣòjú ọ̀run wíwò ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún àwẹ̀ rẹ̀ ńkọ́ àti àwọn àwẹ̀ tá a máa ń gbà nú àwọn oṣù kọ̀ọ̀kan míì náà bẹ́ẹ̀ tá a máa ń gbà láti bẹ̀rẹ̀ ìgbà tó sùtàfíṣẹ́ lé yaba lé títí tó fi dọjọ́ àràfà fẹ́ tó bá lágbára rẹ̀ gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ọ̀nà ń sẹ́ẹ̀rẹ́ ni ẹja kọ̀mpìtì lé lórí kàṣálà pàǹtẹ̀tẹ̀ àbí ibi ká máa sọ̀rọ̀ rẹ̀ kó máa bá àwọn yẹn lámọ̀ràn ya ayyuhalladhina amanu taqullaha wa qulu qawlan sadida kúrò ẹ̀ bá àjọrọ̀ ayé iṣẹ́ ọwọ́ kan ní ń ni òwò kan ní ń ṣe ni ọlọ́run sì fún olóye pa rẹ̀ lágbájá ah bó bá sì rìn báyìí bá dáa irú òwò ibẹ̀ yẹn bá ń ṣe irú kí gbogbo àwọn kan wọ̀nyí àyíká àrò pé bóyá kìí ṣe ẹ̀sìn ìjọsìn ni kọ́ọ̀sì wo ló ló fẹ́ ṣe mẹ́sìn ní yunifásitì wo wọn á mú ọ àmọ̀ wọn dáadáa yà wá kọ́ọ̀sì míì o kò tọ́ sọ́nà bí wọ́n bá sì mú ọ náà bó ló ṣe rìn tó fi láti yọ ilé kọ́ọ̀sì tó fẹ́ ṣe gbogbo àwọn kan wọ̀nyí àyí a máa ń fojú ayé lásán wò ni wàhálà ẹ̀sìn ńlá ni torí pé ẹni ò ní gbàgbé rẹ láéláé nígbà tí mò ń struggle fún admission àwọn tó bá mi sàdmission nìyí kúrò irú kọ́ọ̀sì yẹ kí n ríìdì tó tún dáa ju tí mo rò lọ wọ́n tún ń fún mi ládùváìsì ẹ̀ lẹ́nìí mò ń mò ń ráǹfààní rẹ̀ ní kábàámà kò síbi tí ó ti mọ̀ sọ láyé gbígbé bó wà gan ni lẹ́kítọ́rà gan tó kọ́nu kíláàsì ni ọ̀rọ̀ ló sì sọ fún òkòwò skul fún kátó wá wá sí agbègbè ìmọ̀ fowó ṣèrànlọ́wọ́ ẹnu wọn bá tó oníhùn náà máa fi ṣèrànlọ́wọ́ wọn bá tó oníhùn gbogbo wa náà kọ́lá lè di bilọ́níà ahun yorùbá bọ̀ ní ọ̀rọ̀ wọn tó fẹ́ẹ́ dáa jù nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n ní kékeré ní sọ ní di kíni ahun ń lọ sí skul màá fún mi láìpẹ́ ọ̀rẹ́ náírà kí ló tó rà màá tó fi wọkọ̀ láti táǹkẹ̀ sí kéré owó ti tàn fún fún o mọ̀ tí ó fi rà kódà mọ̀ ní sẹ̀sẹ̀ sọ pé dákun mọ́ bínú ó kéré mọ́ fi mọ́ bínú sí iye tó nílò ṣe kódà kó jẹ́ ọ̀rẹ́ náírà tó fi mọ́ lódì tó fi lódì kírẹ́dìtì fún un ní sọ ọ̀rẹ́ ni màá wá fún un àbúrò mi ní ìsìn lówó lọ fún un tó bá jẹ́ olùbọ̀ wá fún bá ní ah ah ǹsẹ́ àìdẹ́wọ́ oṣù nígbà lẹ́wà fún mi lọ́rẹ́ náírà sọ̀rọ̀ fún olóhùn fẹ́ kábùkù ló bá mú àfẹnjí ò appreciate ẹ̀ àmọ́ ńgbà tí mi tí ì ní ní ò jẹ́ ń ṣe èyí tó bá ní níwọ̀nba náà máa fi help fastabiqul khairat kásì máa jìnnà sí àwọn wábí nínú àwọn iṣẹ́ rẹ ó ní mo rọ́wọ́ rẹ o gbogbo òní tó ń rìn pa mi mo rí àmọ́ tí n bá ní kí n bọ́ kí n bọ́ tọ́ ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan yóò sú ọ mímì ò ní ṣerú ẹ̀ tòun fẹ́ sún ẹ kàn láti mọ wùwà bí ìwọ́sẹ̀ kí ni ó páyà ọlọ́run iṣẹ́ rẹ ni bóyá rẹ lómi tẹ mọ̀ wípé kéèyàn rí zìnà kó mọ̀ ṣe pé iṣẹ́ rẹ ni bóyá rẹ lómi mọ̀ wípé kéèyàn rí ọtí kó mọ̀ mú iṣẹ́ rẹ ni bóyá rẹ lómi mọ̀ wípé àwọn kan frustrate yẹn nínú mọ̀lẹ́bí tẹ́jọ wà ó wá fẹ́ torí rẹ̀ wá jákò mọ̀lẹ́bí ó wá ń faradà ó mọ̀ pé sẹ́ẹ̀rẹ́ ni bóyá ló mọ̀ pé sẹ́ẹ̀rẹ́ ni kò sóò tọ̀rọ̀ nítorí yé mi nìyẹn o sẹ́lẹ̀ náà tún yí ọ ẹ mọ̀ ti ọ̀rọ̀ sí mi lẹ́nu tí mo mọ̀ ní etí mi ìbá mọ̀ ẹ mọ̀ ń kọ́ mi lórí ẹ̀ kò jẹ́rìí òdodo sẹ́ẹ̀rẹ́ ni kò jọmọ gidi olóòótọ́ sáwọn òbí ẹ̀ sẹ́ẹ̀rẹ́ ni aláwọn òbí náà ti mọ̀ pé a máa ṣe tùàtùà lára wọn tùàtùà èwo òbí tó mọ̀ pé ó sà ń sákàkiri ló fi rí school fees o tún wá ń sọ pé ẹ handout mẹ́wàá kọ́ọ̀sì wo ló ń ṣe handout mẹ́wàá ogún handout ìyá ò sì mọ̀ bàbá ò mọ̀ kọ́mọ́sàmọ́ fẹ́ẹ̀lì wọ́n á gba owó rẹ̀gẹ̀dẹ̀ wọ́n lọ́ fi ṣe fàájì táwọn òbí sì yáwó káàkiri bí yàrá ló mọ̀ pé sẹ́ẹ̀rẹ́ ni gbogbo ẹni tó ń bá bá rìn kó mọ jàǹbá rẹ̀ kó ní àmọ́nà pẹ̀lú rẹ̀ bí yàrá ló mọ̀ pé sẹ́ẹ̀rẹ́ ni kó dàbí àmọ́ ìjà nígbà náà nígbà náà kí ni ó wà jàǹbá rẹ̀ ó gbọ́dọ̀ jàǹbá rẹ̀ láyé láyé ó gbọ́dọ̀ jàǹbá rẹ̀ yálà pé kó tọ́jú ìyàwó rẹ̀ lára ṣẹ́ rí ni kó tọ́jú àwọn ọmọ lára ṣẹ́ rí ni kó tọ́jú òbí lára ṣẹ́ rí ni kó ọ̀gán tọ́jú ẹ̀mí ara rẹ̀ lára ṣẹ́ rí ni pẹ̀lú tọ́lọ̀ ni ó fi tọ́jú ẹ̀mí ni o àìsọ pé èèyàn fẹ́ gbádùn ẹ̀mí èèyàn kó mọ wá mú gúdà bí ẹ̀jẹ̀ ní àwọn oògùn ẹ̀jẹ̀ ìbínú ọlọ́run ṣe lè jẹ́ oògùn ẹ̀jẹ̀ ilé ìrẹ̀ nǹkan mọ́ téèyàn bá mú jù ní tó máa ń pààyàn ah. kéésì oògùn ẹ̀jẹ̀ ó kàn jẹ́ oògùn tẹ́sùn máa ń ràn yàn lọ́wọ́ ni bóyá ló mọ̀ pé owó rìbá tó bá lò fún yàn mọ́ tó sì gbá mọ́ tára ṣẹ́ rẹ ni gbogbo ohun tí wọ́n pè lọ́tí àdúrà wọn tí o tí ì pè ní kì í sọ tí àdúrà lọ́tí àdúrà àdúrà ìjọsìn ni ọtí ẹsẹ̀ tí méjì papọ̀ ni àdúrà sì ṣe iṣẹ́ ẹ̀sìn ni kódà bí èèyàn bá kún òní máa ṣàdúrà ọlọ́run náà ò tún ní fẹ́ràn rẹ̀ ẹ̀yin wá gbé ìjọsìn ọlọ́run bá sẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ wá gbé ẹsẹ̀ èṣù ẹ wá gbé tì pé ọtí àdúrà tó tiẹ̀ bá làkàyè mi ọtí àdúrà ẹni tá a kọ́ bá láyéláyé tí ń sin náà ni ànábì adam alayhi salam ọtí wo ni fi ń ṣàdúrà tá a kà nínú ìwé ìtàn pé ànábì adam ní ọtí ju fi máa ń ṣàdúrà tá a bá sọ a bá sọ lẹ́wọ̀n ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ànábì adam lẹ̀sìn àbáláyé òun ló mú wá èwo ni etí fi ń ṣàdúrà náà ọtí sọtí àdúrà o gbogbo ọtí ìranù ni kò sì sí oyún oge zinani olóyún oge ìwọ olóyún oge zinani zinani jẹ kéèyàn pati kó lọ fẹ́yàwó pati lọ lọ́kọ wọ́n ní àfa àwọn òbí tó ti mara lọ́nà òun mara wọn ìgbà kan làwọn so wọ́n ti níyàwó náà ti lọ́kọ àmọ́ nígbà míì àwọn tó máa ń pera wọn lórí kílẹ̀ ń pera yín fún o irú bísínẹ́sì wo ló pa yín pọ̀. ẹ sàpẹ̀lẹ́ kíkiri kejì ó bẹ̀rù ọlọ́run ìjọ mọ̀ wípé kó o jìnnà sí àwọn ọ̀rẹ́kọ́ rẹ̀ lára ṣe rere àwọn ọ̀rẹ́kọ́ rẹ̀ ó sà nílùú wà táwọn òbí bí ọmọ tó sì fi kọ́ ìgbà ó ti dìgbò òun bẹ́ni tó ń bá rìn ní ìsìn ìlú wà wo níbẹ̀ lọ́wọ́ rẹ̀ o ti dọmọ aṣa o ti dọmọ tí o ní ti jùmọ́ o ti dọmọ tí o gbọ́dọ̀ sóbi lẹ́nu mọ́ nílé o ní sọ lẹ́nu pé àwọn òbí rẹ̀ wúlò àmọ́ nù ṣe sí ó mọ̀ jẹ́ pé irun wípé náà ojú ti lànà ọ́ àwa kàwé ẹran one school àgbọ̀dọ̀ wà dogmatic náà tó mọ̀ wípé kó fáwọn òbí rẹ̀ níwọ̀ wọn iṣẹ́ rí ni kó tọ́jú wọn iṣẹ́ rí gbogbo àwọn nǹkan wọ̀nyí fastabiqul khairat inú rọmọdọ́nù láwa yìí láwọn ìlú ńláńláńláńlá tí wọ́n ti bàbàrà oṣù yìí dáadáa láwọn mùsùlùmí wọ́n máa ń lépa bá wọ́n máa sálápá ń tètè ìmọ̀ tọrẹ àánú púpọ̀ ẹ máa ń bá láwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbóúnjẹ wá bẹ́ẹ̀ tí wò tiẹ̀ fẹ́ ní mẹ́ni tó gbóúnjẹ wá tẹ́jọ́ mọ̀ sínú papọ̀ lásìkò tó bá fẹ́ sínú. ara ṣe tó lágbára ni Allahu Akbar mùsùlùmí nínú àwọn ìlú wọ̀nyẹn rọmùdánù ń bọ̀ ní wọn ń kọ́ mi ń kọ́ mi nínú kí kò sí lọ́rọ̀ wọn fúnra wọn kan ti mẹ́bí wá pé wọ́n sọ pé kóṣùmù sáàdé ni bíbá ló ń jẹ bíbá nìkan sínú nígbà ó bá jẹ tó jẹ tán o tún dìsápò kò sí tó kàn wọ́n fún kíkẹ́ òun ká ẹnìkan pé wá dìsápò lójú kòkòrò máa di lọ lé kó o di lọ lé náà wọ́n torí rẹ̀ gbé kalẹ̀ di lọ lé jẹ tán tún di lọ lé ẹ ojú kò rẹ ti pọ̀ jù ó sọ lè mú ápù méjì sẹ́ẹ̀rì ibi tó sì bá ti máa ń sábà dààmú láti máa ń kẹ́sìn ẹ̀ ápù méjì lò nìkan mú èmi rí ápù kan hmm. àtẹ̀dìẹ àwọn ẹ̀dìẹ tó gbádùn àwọn ẹ̀dìẹ tí wọ́n <laughs> ọlọ́run mo sọ pé àwọn náà gbádùn bí àwọn ẹ̀dìẹ àwọn náà gbádùn púpọ̀ <laughs> mo kò lọ lé kódà ò ní rí nǹkan tí ó wù ọ báyìí pé à ah, wọ́n gbé ẹ̀dìẹ méjì wà láwọn oníwò ọ mo fẹ́ lọ́n múra sí torọ́pọ̀ wọ́n pé ìjọ so pé karahun tiẹ̀ láti nàìjíríà onímọ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn òrí ìrì karahun wọn ò pé méjì náà ló yóò wá lọ jẹ àjẹranjú yóò tún máa gbọ̀ngbẹ̀ ńlẹ̀ láwọn olùtí wọn ti bàbàrà ṣàìrù díì ẹ̀ mo jẹ́ tálíkà sọ́yìn pé láwùjọ wa mo sì káwẹ̀ tí ń bẹ́ ńlẹ̀ káwẹ̀ náà tó dé tẹ́lẹ̀ ẹ ọlọ́run ramadan ní bọ̀ wáyé kì í sí pé iṣẹ́ ìjọsìn tálíkà fẹ́ ṣe ní balẹ̀rù o sáárì ìsinú ọlọ́run bó láti gbà báyìí kò sóògì ńlé kò sísẹ̀ wó gbogbo irú àsìkò yìí ni mo ń kó ọlọ́run bá nífà ni ẹnìkan sọ fún mi nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun ṣe umra nínú àwẹ̀ báyìí òun wá gbọ́ pé wọ́n ní Sheikh Abdulrahman Sudaisi ó ń ṣe tọ́rù jamaa yín ilé rẹ̀ ní Maka òun náà bá lọ bẹ̀ àbí tọ́rù jamaa yín ni ká sínú papọ̀ nínú Ramadan oúnjẹ rèé wọ́n ti pèrún òun ti wọ̀ ẹ máa jẹun ẹ sínú òun náà bá lọ ọbẹ̀ nígbà tí àwọn jẹun tán tí wọ́n kírun tán olóògùn tí ìmáàmù yìí Sheikh Abdulrahman Sudais gbogbo àwọn ẹni bá ń fáwọn ní envelope envelope yìí owó ọ̀kadà lọ lẹ́yìn tọ̀ bàbá ń sọ bóyá eléyìí bóyá owó mútọ̀ lọ lẹ́yìn owó ra mútọ̀ lọ lẹ́yìn kì í sowó ọ̀kadà ọ̀kadà owó ramútọ̀ ra o fẹ́ padà sílé ìsìn lọ ramútọ̀ gbogbo àwọn lọ́lé ni ramútọ̀ lọ́lé ni kóògùn lọ́lé sọ̀rọ̀ pé táìsì lè rọ̀ wá tó fi wá ṣe tọ́rù lọ́dọ̀ mi ẹ̀yìn gbà tó fẹ́ padà sílé nìsín ìyá lọ síbi tó ti ń ra ọkọ̀ kóògùn ọkọ̀ tiẹ̀ lọ́lé ni more than two million Nigerian money nígbà tó ń tu báyìí olówó fáwọn lẹ́yìn kọ̀ọ̀kan báyìí bá gbé calculator nàìjíríà pàpàpà two million gbàtọ̀ wọn bí àwọn èèyàn léèrè òun kọ́kọ́ lè sọ òun kọ́kọ́ dà two million lọ sínú nílé yẹn kan two million naira ha ṣé láyé kan yìí náà kódà mọ̀tò wáyà òun wá ń wádìí náà wá ní ìjọ yẹn ní yọ zaka rẹ̀ sí ìjọ yẹn ní yọ zaka tiẹ̀ sí. Si tí wọ́n pé tí ọlọ́run bá kọ òsì mọ́ èèyàn bá sọ pé ẹkọ́nọ́mì ò dá nàìjíríà iná tó bá kó two million naira fún ọ tó mọ̀ pé nígbà tó fi ra kóró pé méjì ó sinmi ó sì fowó tó kù sí nǹkan rẹ̀ ah, olùsàn yà ń lẹ́nu ni ibà àwọn àáfàá náà ń bẹ tọ́lọ́run ràn lọ́wọ́ díẹ̀ tí wọ́n ń ṣe ni múwámúwá náà ni ẹnìkan ní láwọn méjì lóṣòro lóṣòro bá lálejò nínú àwùjọ tá a wà yìí ó láwọn ọlọ́pàá àtàwọn àfáà orí ọlọ́pàá máa wá bọ̀ lálejò ńlé ó nà fún wọn ni bó lọ lé wọn lọ kí wọn ó fún wọn ni bó pàdé gbọ́ pàdé wọn lójú ọ̀nà ó bù wọn ni wọn ò ní bọ̀ láyé oníbẹ̀ náà làwọn àfa oníbàfà bá wa kí ọ ńlé a ṣàlejò bó bá tún wá lọ kí wọn lé náà wọn ò ní ṣàdúrà tán kó ní òní fún wọn lówó àdúrà tó mọ̀ bí ó gbà bí ò ní gbà ṣẹjọ́ tọ́lá yẹn sọ̀rọ̀ yẹn inú mi bàjẹ́ yá ṣé máa fi àfàtọ́ ọlọ́pàá gbéra wọn jọra wọn àmọ́ bẹ́ẹ̀ nkankan ń bẹ tó fẹ́ pa wọ́n pọ̀ òun náà níbi ọ̀rọ̀ owó ni bó ti wù kí wọ́n rí pé yà ń jẹun tó báyìí káwọn sì lówó lọ́wọ́ àwọn ò ní fún ọ wọ́n mọ̀ gbà wọlé náà ni. wọ́n ní kan ó bẹ nìkan ń sẹ́ báyìí tó ń dé akàmọ́kànlá àti dé lẹ́yìn iṣẹ́ wàhálà wọn abẹni tán lórí pé àdúrà ló fẹ́ ni àbò àlùbáríkà ló fẹ́ ni àbówó tọ́ ni bàbá méjèèjì mò ń fẹ́ <laughs> ẹ̀dẹ́gun bí ìbàdí pé èèyàn bá ya tara rẹ̀ náà ebúbọ̀ ọ̀sẹ̀ sẹ́ni ìsìfúnlówó sẹ́ rẹ̀ wọ́n bílẹ̀ rẹ̀ sálùbáríkà ni wọ́n ní àbówó èwo ni wọ́n ní èso lálùbáríkà lọ́dọ̀ sàfẹ́ni náà ò bá jẹ́ni tébù ogun yẹn gbogbo àwọn kan wọ̀nyẹn ìmọ̀ fastadul khairat sheikhul islam ibn Taymiyyah rahimahullah agbọ́ láti ẹnu àwọn tí wọ́n ké lọ́dọ̀ wọn wípé bàbá máa ń sọ fáwọn wípé al-alimu yunfiqu malahu kama yunfiqu ilmahu olùmọ̀gidi yóò máa ná owó rẹ̀ bó ṣe ná ìmọ̀ rẹ̀ ni yóò máa ná owó rẹ̀ bọ́ọ̀nà bá ti yọ̀ǹda tó ti yọ̀ǹda àdìsí fún bó ṣe ná mọ̀ tó náà ṣe máa ná owó. ọlọ́run kó sàkí gbogbo wa ṣe fasabe tó khairat ìjà gbìyànjú rẹ̀ náà lọ́nà tá a wáyé gbogbo ohun tó o bá ní tó fi lè ṣíyàn lẹ́nu máa bùn kódà bó jẹ́ làbínú kan ìtẹ́kùn náírà ọ̀làwọ̀ bí ṣíkì tàmùrọ̀ ẹ̀páyà ọlọ́run ẹ̀páyà náà ẹ ẹwùwà tẹ́ ẹ fi ní jọmọ náà kódà bó ṣe wípé awọ ẹ támúrù báyìí lẹ́bùn yàn mọ̀pọ̀ kéré ẹyọ kan náà ni làá méjì láwọ ẹ̀kọ́ fún wọn náà jẹ́rọ tuntun fẹ̀sítàdùn sọ̀yọ́rọ̀t fúlánù wa náà rọmọdọ́n bó lórí sànkà tó lára àwọn ọ̀nà orí nìyẹn àsìmọ̀ sọ fún akámọ̀ sáré wípé oyè kúrán tó fẹ́ parí rè nínú rọmọdọ́n kò jẹ́ dandan mọ̀ káníkà ẹni tí ń gbọ́n tí ń kà yìí torí pé àwa ni mẹ́nì àbí káǹtì yẹn ń jọ lójú ó ka Kùránì ọgbọ́n náà ọ̀dọ́ ọ̀nà sábà wọn ni ẹ ẹ̀mí ọ̀rọ̀ kò jọ kí ló fẹ́ ṣe ní ìbára ìgbọ́jọ náà lójú àfi tó bá ṣe ikhlasan lahu tó bá ṣe tìtorí títí ẹnìkan ọlọ́run bá fara náà. فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا inna allaha ala kulli shay'in qadir ọlọ́run ní gbogbo ibi tẹ́ ẹ bá wà pátá aynama takunu ya'ti bikum allahu jami'a gbogbo níranran ìlú tó bá wù kí wáyé máa gbé gbogbo àyè tẹ́ ẹ bá ti ń lò sẹ̀mí láyé bẹ́ẹ̀ bá alkiyama ọlọ́kùn gbogbo ìjọba pọ̀ ẹ pàdé wájú ọlọ́run gbogbo ibi tẹ́ bá wà láyé ní gbogbo àyè tó bá wà ìbáàdà jẹ́ ọ lójú jẹ́ ọ lógún kò gbọ́dọ̀ sí wípé ńgbà tí mi ti sínú ìlú mi mọ́ ìrìnrà àǹfààní àti iṣẹ́ ìjọsìn kan mo ṣe ń ṣe tẹ́lẹ̀ hmm. tó bá ní iṣẹ́ ìjọsìn yẹn ń ṣe ní í ṣe pẹ̀lú environment tó wà tó sì ṣe pé òun náà tún bára rẹ ó lè ṣe kó mọ́ rí ṣe ṣùgbọ́n kò mọ́ ní àníyàn rẹ̀ jẹ́ má pèjúwe rẹ̀ wá ó yóò jẹ́ ẹni tí mo ń sábà tọrẹ àánú dáadáa máa ń bu àwọn èèyàn ní nǹkan dáadáa ó wá dá àwọn àwùjọ kan tó ṣe wípé nínú ẹni tí wọ́n ń bù gan náà nìwọ́n náà tó wá padà wà o ò fẹ́ lè rí ẹni tó ṣe pé o lè bù gan ní tọ́lọ̀ ń bù òun lárí zìgìdè ṣùgbọ́n yóò mọ̀ nǹkan lára wípé ah, ta la fẹ́ ẹni tó ṣe pé òun gan ń bù ọ́ ta ló tún fẹ́ bù àwọn àwùjọ kan bẹ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń sànù wọn tàbí yóò mọ̀ káyàn lára ah, ká ní mò ń bẹ ní kọ́ńtírì tèmi ní à ah, mo tẹ̀ ti wá tò sẹ́nu ilé gan ẹni tí owó skul owó kínní owó ẹ̀kọ́ṣẹ́ owó ọsẹ freedom kankan àmọ́ máa ní ládìí ọkàn wípé ìsì ń wù mí o ìrà ànfàní síbi tí ń ṣe iṣẹ́ rẹ̀ sí ni òun ló fà láti máa rí àwọn organizations kọ̀ọ̀kan láwọn ìlú wọ̀nyí tí wọ́n mọ gbìyànjú àti máa gbà lọ́wọ́ àwọn tó fẹ́ ná síbi kan tí wọn ò ríbi tí wọ́n ná sí tí wọ́n á dá ìfà tiẹ̀ sílùú tí wọ́n ti nídìí nǹkan wa náà Nàìjíríà bíi náà nǹkan wa láwọn ìlú míì أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí gbogbo ohun tó dá láyé oníkàpá ló jẹ́ lórí gbogbo nǹkan láyé oníkàpá lọ́lọ́run ọba jẹ́ tó ṣe pé inú àwọn okọ̀ ọlọ́run ni alqadir àti alqadir àti almuqtadir ṣé ìta lè jẹ́ nínú gbogbo rẹ̀ yẹ́n jẹ́ abdulqadir ni àbújá abdulqadir ni bóyá bìrì mọ̀kútádìrì ni owó rẹ̀ ń túmọ̀ wípé ìkápá sánmà àti ilẹ̀ ọwọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun ló wà à ń bẹ ọlọ́ọ̀bá náà kó lo ìkápá rẹ̀ pẹ̀lú wa sí ti ń jẹ́ gbàgbọ́ tá a fi sìn sí ti ń jẹ́ àlàáfíà tá a fi sìn sí ti ń jẹ́ àrísìkí tá a fi sìn ìmọ̀ àtòyé téèyàn ń lò nú ẹ̀sìn téèyàn fi ń pàdé ọlọ́run lẹ́rọ̀ ọlọ́run dákun mọ́sà wa lé lórí subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك